Wọ́n tàbá iná pẹ̀lú ìbànújẹ́, wọ́n ti gba ọ́dáwó iná pẹ̀lú ìlera, wọ́n ti gba ọ́dáwó iná pẹ̀lú òkú, ìgbésẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn, ọlọ́ọ̀lọ́gbẹ̀ẹ́ ìṣòro wọn. ولا إله إلا الله لا إله إلا الله kápọ̀lá kápọ̀ ọmọ kápọ̀ àwọn àdáńlẹ̀ olùwà lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀tà lóru kọ́lá lọ́pọ̀ wọn sọ́tọ̀ táwọn kò lọ tó máa bí wọn gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ oníṣẹ́ gbogbo látàrí ṣe ìdójú lọ ilé àdíṣe ọmọ àdúgbò Ẹ̀rọ ẹ̀ka wọn tó lọ́wọ́, ó ń gbà wọ́n lẹ́ẹ̀ká kúkú, ìrẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti lọ́wọ́ ọjọ́ dúdú, báwọn á kàdúrà tó tó lọ́wọ́. Ìgbà wo ni wọ́n yára pé lórí ilé ìṣẹ́ báyìí ẹ̀yìn náà ti fi ṣe ìbúra wọn wà ìrọ̀lẹ́ ní ìtọ́kọ̀ọ́nà lórí ẹ̀. Òun jọ pé kọ́lá bí wọ́n ṣe ń bá. Àwọn ọ̀pọ̀ àwọn ọmọ ìlú rẹ̀ ọ̀nà ìgbọ́ta àbùsí ọ̀yọ́ àwọn ẹgbẹ́ ìṣàgbà àwọn ọmọ ìgbàgbọ́ àbùsí ọ̀yọ́ iṣẹ́ àbùsí wọn. Gbogbo èkó olúwo ra fún wa ní ọ̀sán ìṣẹ́jú tó bàbá àti olóńgbò pé ẹ̀rọ ìgbòho bá wa náà. Ìpínlẹ̀ Ọ̀gbọ́n bá wa ní àdúgbò tó láti wá. Olúwa pé kí wọ́n tó ní oṣù ń ga lọ. Bẹ́ẹ̀ni tó ń lọ sọ wọ́n pé olùgbà olùgbà ètè àtàwọn ọjọ́ ẹni lọ́sùn náà lè jẹ́ ní àlùwà àtàwọn ọjọ́ ẹni ọ̀kadà ń jẹ́ ní àlùwà ọlọ́ọ̀gbẹ́ ìdókè oṣù wọn. Àtàwọn ẹ̀ka ń bẹ̀ kadà ní àlù òkú. Àtàwọn ẹ̀ka ń bẹ̀ kadà ní àlù òkú. Ẹ̀ka ń bẹ̀ oṣù wọn. Àlè nígbà tá a ta jọ náà ṣá ẹ̀yẹ mọ ìyàwó ẹ̀ ẹ̀yẹ mọ ìyàwó ẹ̀ ẹ̀ka ìgbà ìwé náà ẹ̀yẹ mọ ìyàwó ẹ̀ bàbá rẹ̀. Àkúrà wọ̀ yí báyìí. Nígbà yẹn ti wọ́n fẹ́ ti bá ṣe ẹ̀yà ẹ̀yẹ tó wọ́n fẹ́ tó wá sí ẹ̀yà tó wọ́n fẹ́ tó wá sí ẹ̀yà tó wọ́n fẹ́ tó wá sí ẹ̀yà tó wọ́n fẹ́ Mọ̀lẹ́ wọn máa sọ̀rọ̀ àdínkù. Àgbàwá tí kò ń bá ìwà tó dé àgbàwá. Ó ṣàṣà ọ̀rọ̀ ìbára tó dé wọn bàbá mi. ọ̀rọ̀ tó ló rẹ̀ tó rọ̀ ṣáájú wa tẹ́. ọlọ́run àpò ọ̀rọ̀ ìṣẹ́ àti ìlànà ìlú báyìí. Olóòtú bẹ́ẹ̀ ni ìjọba tí ọlọ́run bá búra láti pé wọ́n ní oyè mi náà ní ọ̀rọ̀ búra méjì wà àyà ara wa ní àwọn àkúrà mẹ́tò ọ̀dàrú. èyí tá a forúkọ ọlọ́run bá ṣe. báyìí tó ṣe pé kéèyàn bá dàkú. tó o bá dàkú nítorí lórí ọlọ́run bá búra. wọ́n ti dàkú pa. èyí tá a Alábí kíni kí ni wọ́n ní? Àlùyárí ìmọ̀nà àpẹẹrẹ. Yẹ́nì pé ìbúra. Ilé ìdúró pé adákòókò. Ìdáná bí olùkọ́ arúgbó ọmọ ìbúra. Ọ̀rọ̀ kan máa ń ìbúra yẹn òun náà ní kí ẹni tó kóra òkè orúkọ náà lọ kóra ó ti máa ń wé orúkọ náà bá kóra lé lórí láti ṣe ẹgbẹ́ pẹ̀lú ìwà ìwà ìwà ìwà ìwà. Olùdí ọlọ́run bá gbóra bí wọ́n mọ ìdí àárín bẹ́ẹ̀ olùdí ọlọ́run bá gbóra wọ́n bá bẹ̀rẹ̀ sí báyìí. Àjẹ́ ìwé kàfàrà ni ọ̀nà ìwé. Bíkọ́sì kí wọ́n tó àjẹ́ ìwà tí ṣùgbọ́n wọn ti lẹ́yìn rẹ̀. ẹ jẹ́ kí kàfàrà ti ọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀. wọ́n ti fi pèsè ìdílé lẹ́mìí rẹ̀ síwájú tó tó forúkọ ọlọ́run àbúrò ẹ̀. wọ́n ní kó wọ o kò ní ẹ̀ kò tó máa tó láyé rẹ̀. wọ́n ti pèsè ìdílé Nígbà tó bá tó ọmọ bá kóra lọ. Ètò ìgbà tó jẹ ìgbẹ́pẹ́. Ẹni pé báyìí báyìí báyìí. Ìwé tó o ti pinnu pín lẹ́bẹ̀ẹ́ ara rẹ̀. Kó o ní ẹgbẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ló ti wẹ̀ yìí látàrí oríṣiríṣi àkóbá oríṣiríṣi àárẹ̀ oríṣiríṣi ìgbàgbẹ́ tó ń dá sílẹ̀ nínú àtàrí àárẹ̀ nínú àgọ́ ara gbogbo àpòkọ ọlọ́gbọ́ra kí látàrí lọ wò tún ní ìjẹ ìbẹ́pẹ́ mọ́ kóra lórí nǹkan tí ọ̀sẹ̀ ìpè òun lórí pé ó ní ìpè máa ẹ̀wọ̀n ẹ̀wọ̀n báyìí tó ti kalẹ̀ ní ara rẹ̀ ìgbẹ́ ìgbẹ́ kọ́kọ́ra lé lórí rẹ̀ ó ní ìfẹ́ ká àbí kí ẹ̀rọ yẹn kọ̀ ọ́ lọ́wọ́ bá kóra kíkọ́ fún mi ìfẹ́ ìgbà báyìí dalakoko tí wọn bá tún ẹgbẹ́ báyìí olùkọ́ kúkú sọjà ní wọn tẹ́lẹ̀ pé orúkọ Ọlọ́run bá kúra pé ẹmí ìjẹ bàbá ìmá wọn forúkọ Ọlọ́run bá kúra pé ẹmí ìjẹ bàbá ìmá ènìyàn ọba tó sí ọba tó sí tó túmọ̀ sí pé ní sí ma wọ́n bọ̀ dàbí ní ní sí ma wọ́n sì mà lẹ́nu ara rẹ̀ ẹ̀tọ́ kọ́ ọ̀nà ọba gbúra lé lórí yẹn ọ̀sẹ̀ nínú pẹ̀lú ìpinnu pín bí kò tún lè débi rẹ̀ má. ilé jẹ́ oríṣi alákòókò oríṣi ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n ní kò forúkọ lọ́wọ́ bàbá búra bẹ́ẹ̀ fúnra lẹ́nu nàìjíríà bẹ́ẹ̀ fi orúkọ lọ́wọ́ bàbá búra má ti bàbá yìí. bẹ́ẹ̀ ni kùtàkùtà alákòókò alákòókò òkè ìgbà tó ń ṣe ìjọba yìí àbí mi ṣe nǹkan báyìí má oríṣi ẹlẹ́gbẹ̀jì tó náà ní kò forúkọ ọlọ́run ọba fúnra lórí wípé màá ṣe nǹkan báyìí láti fi kú ọ̀sẹ̀ pé àwọn nǹkan wọ̀nyí tó fi ń bóra ó ti nípinnu pé kíkẹ́ nǹkan tó sọ fún òṣè yẹn kọ́ náà lọ́ọ́ máa ṣe. Ibi wọn sọ ọ́ gbogbo ọlọ́run bá búra wípé màá lọ kú lálẹ́ ìwé ọlọ́run bá búra ìwà àlọ́ kú lálẹ́ àti gbogbo àti sọ ìwọ ọlọ́run àlọ́ sí ọ̀ràn yìí ló jẹ́ lórí ìjọ òní ọ̀dọ̀ ṣe. ìjọ tí kò bá kùnà láti lọ sí ilé àdéhùn ni ọ̀pọ̀ nítorí pé ìkúra yẹn pẹ̀lú ìkúra ọ̀nà àmìlá èyí ló bá dáwọn kúrú rẹ̀ ní kúrú. ìyẹ́tìlẹ̀ ìbáyé wa á rí i pé pé bí o sọ kúra lórí pé màá ṣe é. ọ̀rẹ́ yẹn ló fẹ́ kárí pẹ̀lú àpẹ ọlọ́wọ́ bá fúnra lé lórí pàṣẹ àti pàápàá jùlọ nígbà tó ṣe pé àtúntò lọ́la fún ọlọ́wọ́ bá fúnra sí yàrá nígbà tẹ̀kọ́ láyẹn. àwọn ọmọ adìrí pé a ti àti pé ọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ lórí wa láyé bá a ti nígbà ìṣòro àwọn ọba wa tàbí ìṣòro lórí yẹn a ti sọ̀rọ̀ ìṣòro láti fẹ́. إليه قومه اليمين المنعقدة يقول èyí tó ti fi àṣà ní gbogbo oko rẹ̀ ní gbogbo pẹ̀lú lọ́nà tó yí pé kò sí ìwọ̀n tó lè kú ayé báyìí. wọn náà máa wá sí ti àwọn wúrẹ́ tó wá sí nínú kéèrè wúra láti ṣe ìta àti wúra ìkọ̀wé ìkọ̀wé ìta wúra ìkẹ́ abẹ́ tẹ̀ tá a bá fẹ́ ṣe àlùfẹ́ lọ. Ọjà tó kóra báyìí yìí pé ọ̀rá àbábọ̀ yìí pé àtẹlọ̀. Bàbá wo láti pa àtẹlọ̀? Tó bá ti fi ìta mú páàlì àti omi ìta tó fi ààyè sí àti ìwádà ní ìwà àtẹlọ̀. Omi tó ti bá dára ibi kejì ló fi àwọn àkúrà ẹ̀jẹ̀ ní àtẹlọ̀. Mẹ́jẹ̀ ló ń wọ́n jẹ́ ìpín òǹtà fúnra lórí fáàlì ṣe àti òǹtà fúnra fáàlì ṣe fi ẹ àti agbára láti má ṣe nínú wa ti di pé àmì ìfẹ́ èyí náà ti fúnra fáàlì àti agbára láti ṣe nínú wa ti di àwọn òṣèré ìgbà tí àwọn ọmọdé bá kó ìfúnra tá a ti lára ama kó ìbúra yìí kékeré o yẹmi lẹnu mọtò àmì lẹnu ìbúra ìta àtàlẹkùnú ìkùkù rẹ ti dúró pé ta ẹyẹ náà tó wá sí irú àwọn ìbúra yìí báyìí tó ti gbà tó kúrò lé lórí lóṣè dókòrà fún òṣè òṣè lè dókòrà fún òníṣe òṣè àyẹ̀wò ìjọba ojú ẹ dókòrà lé lórí òṣè tó ti kàwá láti ṣe wàhálà làwọn ẹlòmíràn wà ìwé ọ̀sẹ̀ ìpè wọn parí ìjà tó lóru lágbájá ọlọ́run bá gbóra pé wọn parí ìjà tó lóru lágbájá pé ní oṣù ẹ̀rọ pé wọn parí ìjà yẹn lágbára láti parí ẹ̀ nítorí pé tó o bá ti lágbára rẹ̀ tó o lágbára lọ́jọ́ tó sáká lọ́dọ̀ ọlọ́run bá lórí pé yẹn bọ́ ló pa ẹgbẹ́ tó bá ti láwọn mára ọ̀gá lábàárà ni wà á lè kú sí sí wà á fi ìdì wà á fi kú wà á fi para àti lọ fún ìdílé tó ń gbà tó ń bá láwùjọ ewé ìdílé lọ́jọ́ àkókò lọ́jọ́ ètò ìṣòro agbára láti fi lẹ́yìn. tó bá wà kó láti fi bẹ́ẹ̀ wọ́n mú ọ́ ìhìn àti bẹ́ẹ̀ gbadá láti fi sẹ́kìnnì gbadá láti pọ̀ sẹ́lọ̀. àbẹ̀bẹ̀ tí ìmọ̀ fi ọlọ́wọ́ bá fúnra ló sọ pé lápẹ̀sẹ̀ ó fi ọlọ́wọ́ bá fúnra ló ti pé láàrin ìpè ohun tó ń rọ́ mọ̀tà tó lápẹ̀sẹ̀. Wàlúwàlú ìfọ̀sẹ̀ yẹn ti fúra. Ìpinnu lọ́kàn rẹ̀ pé kí o fúra nínú ìwà fúnra. Ṣùgbọ́n ẹgbẹ́ náà mọ̀ ọ́ bẹ́ẹ̀ pẹ̀lú kí ìfúnra ti fi máa. mẹ́wàá rẹ̀ sí bẹ́ẹ̀ mẹ́wàá rẹ̀ sí láti fi ṣe lọ fún mi. Ìrìnàjò lẹ́yìn báyìí, a pè é méjì yẹn ní kẹta. Èmi iná lọ́yìn lọ́sọ̀rọ̀ àwọn ẹ̀kúra ni. Sídé ìkúra ti fi kí àárín takò. Àárín takò ọkàn tó fi bàjẹ́ ọkàn tó fi láti ẹ̀kọ́ ara rẹ̀. Ẹ̀sìn ìdílé bá fi àjẹnu ara rẹ̀ nídìí kẹ́nìkan tó fi pé wá bó ti fi fi lẹ́kùn ní ìyàwó ìyàwó rẹ̀ láì. Gbèké máa ti kankan kó tí mo kó lè ṣe. Olórúkọ ọlọ́wọ́n bá kóra lórí nǹkan kan tó sọ kó ṣe. Tó sì níkùn ọlọ́pàá rẹ̀ tó wá sí nínú búra báyẹn wọ́n lè búra oríṣiríṣi wọ́n lè búra oríṣiríṣi. nínú ìṣẹ̀lẹ̀ bí olùwà tó bá fẹ́ sọ pé wọ́n lọ́wọ́ olùwà tó bá fẹ́ sọ pé bílẹ̀ olùwà tó bá fẹ́ sọ pé dáhùn àjò wọ́n á náà wọ kí lóun búra lé lórí náà. pẹ̀sẹ̀ búra lé lórí lágbára láti ní àbò lágbára láti ní. Ilé òsì kóra lé lórí ẹ̀ ṣé o ní ìpinnu tó ti rẹ̀ ṣé o ní ẹ bá lè ṣe náà ní máa ń gbé wà sí. O ṣe ṣe kọjá kó lágbára láti ṣe àmọ́ òfin láti ṣe. Bá a bá pinnu láti ṣe ìkúra tá a ṣe náà yóò fi jáde ìkúra tó ṣe gbégbé ni ìyẹn ṣe ìkúra tá a dáhùn èyí gbogbo rẹ̀ lórí dúdú lẹ̀ orí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹ̀ṣọ́ ìgbàgbọ́ lọ́wọ́ bá gbọ́ra gbogbo rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá lẹ́ni tó ní ìpinnu tó tópin lórí pé tí mo gbà yóò láti ṣe máa ti ní pàápàá títí láti ní máa ti yẹn mo ní agbára lórí àtúnṣe ìgbà náà láti ṣe ìkúra ẹ̀ ìkúra dáadáa kúrò tí kókó rẹ̀ ti dúró pé agbọ́dọ̀ sàkéèsì gbogbo olú àwọn mẹ́jẹ̀mú wọ̀nyí báyìí nígbà tẹ́lẹ̀ kí a bá sọ fún wa kíkẹ́ mo forúkọ ọlọ́run ọba búra láti ṣe nǹkan báyìí ṣùgbọ́n tí mo forúkọ ọlọ́run ọba búra lé lórí yẹn kí n ṣe èyàn kọ̀kọ́ yẹ tó forúkọ ọlọ́run ọba búra lé lórí yẹn títí ń bẹ lábẹ́ ìṣe àbẹ̀wò lábẹ́ ìṣe láti kò tó forúkọ ọlọ́run ọba búra títí wàá ti tó lóṣè yẹn tó ní ìkápá lórí àtìsé àwọn òní ìkápá lórí àtìsé tó bá ní ìkápá lórí àtìsé o ti pinnu láti sé ọwọ́ àpọ̀ láti sé àtìkú náà láti tó kí ni wàá di alìkàfàrà wàá ti dànù ilé ìjọ oríṣiríṣi àkọ́kọ́ nínú àwọn oríṣi èyí tí kí a fi orúkọ ọlọ́mọba búra lọ́sọ̀kàtì ọkùnrin ti kejì yòókù òun náà ni yẹmí náà ni láàtúntò kọ́rọ̀ àwọn ìfi orúkọ ọlọ́mọba fúnra méjì èyí tó ṣe wípé àwọn ti wọn a kì í ṣe ìtara fún wọn ìfúra oríṣi méjì ní a kì í ṣe ìtara fáwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún náà ọ̀kan nínú àwọn méjèèjì à ń pè ní lọ́kùnrin yẹmí lọ́kùnrin yẹmí. ìfúra tó jáde ìfúra èyí tí ìtumọ̀ rẹ̀ jáde ìsọkúsọ. ìfúra eléyìí báyìí òun náà ni àníyàn fìlípà rẹ̀ sẹ́yìn yọ̀mọ̀nùhù يظنه كذلك في حقيقة الأمر ثم يتبين له خلافه هنالك يقول قولهم ضمبرا lórí pé ntúwà lọ́ọ̀kan yẹn o ntúwà lọ́ọ̀kan yẹn wọ́n lọ́ yẹyẹ kánákáná ni wọ́n lọ́ yẹyẹ kánákáná ni bẹ́ẹ̀ lọ́ọ̀kan nígbà tí ó kù lọ́ba jẹ́ yẹ àdàbà tẹ̀lékẹ́lẹ́ rò tiẹ̀ nígbà tó rí lọ́ọ̀kan ó rò pé kíni ẹyẹ kánákáná ni lórí pé ó ní dúdú àti funfun lára ṣùgbọ́n nígbà tí ó kù lọ́ba yẹ àdàbà irú eléyìí á pè ní kíni lọ́wọ́ yẹmi ìbúra tọ́já sí ìfúnná. ìlẹ́kùn tó nàbà rí dájú sáká ibi tó wà lọ́ọ̀kan yẹn ẹ̀yẹ kánnakánná ni yìí ń tẹ́yẹ àdàbà ìbá fi forúkọ lọ́wọ́ bá fúnra lórí ẹ̀. tó àìmà ló mú sẹ̀ ìgbà táyì má ti mú sẹ̀ ìbúra rẹ̀ dájú kìíní ọjà sí ọ̀rọ̀ kọ̀rọ̀ torí ẹ̀ dúró lé yẹn kò ní ìtànàtà nípa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá wà lórí ẹ̀. àyàtọ̀ sí ẹnu ṣe wípé wọ́n sọ pé kí n tó wà lọ́kàn yẹn o ẹ̀yẹ tànàtà náà ni o ló bá tó pé rárá o ewu rẹ̀ ni. sani ẹ̀yẹ tànàtà náà ni o ní rárá ewu rẹ̀ ni ọ̀dà kòtò ẹ̀ bá ní wọ́pọ̀ wọ́n á sọ òkúta fún ọ nígbà tí wọ́n sọ òkúta sílẹ̀ lẹ́yẹ bá kú lọ́ba ní àìsàn wà ló wà àdúyẹ gbígbé ewúrẹ́ náà sì kódà kó bá kú àtàmì ewúrẹ́ wà. sọ ilé yẹn á pè ní lọ́lọ́mú ó ti yí padà ní ìsìn ó ti di àlìyẹmí alọ́mú ègbóra yìí máa mú kí wọ́n pọ̀ ní àti náà wọn lé ìyàbọ̀ sínú látọ́ bá ti lọ́la òkè yá mi kí ni ìbúra yẹn dà nítorí kó ti di àmàmà orúkọ ọlọ́run ọba búra lórí ìrọ eléyàn wọn pè ní ẹ̀mí alùpàmù torí rẹ̀ irú àwọn ẹni tó máa ń ṣe wẹ̀ léde lárúbáwá àwọn ẹ̀rọ làwọn ẹni tó ṣe pé wọn máa ń gbọ́ ní àǹtọ́n wọn lọ bá àǹtọ́n wọn lọ ní kọ̀ọ̀bá kò ẹni tó àpàlà mi wúrẹ́ lélẹ́yìn ibi ìyàn ọmọ ọkọ lọ́kàn bàbá alágbádá nù kí ni bàbá alágbádá bá ẹni tí ń bọ̀ sí orí abẹ́lú mi lẹ́nu tó kàn án lẹ́ni tí ń bọ̀ náà bàbá alágbádá ní ẹni bàbá alágbádá bàbá àtàmì lórí rí ìgbà ó sì tó wọ́n wá sí i ẹsẹ̀ pé kì bàbá alágbádá ó ní bàbá alágbádá ní kò bá pàwọ̀dà. olùdó apá wọ̀ eléyẹ ọlọ́gbẹ́ ní kíni àlìyẹ̀mí alọ́mú ìbúra ọlọ́run mọ́lì ìyàbọ̀ ní ọlọ́run làlùyà lọ́wọ́ bá kó dànù wá. Ẹni lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ pọ̀ gan-an ní òmìnira ayé àwọn ìbúra tó dájú ọ̀rọ̀ ọkọ̀ nínú òmìnira ayé àwọn òkúra lórí kankan wọ́n lù kú bẹ́ẹ̀ lórí ọ̀dà àti ọ̀gbẹ́gẹ́sẹ̀ bẹ́ẹ̀ lórí. Lọ́pọ̀ àwọn èèyàn kan sọ̀rọ̀ nínú òkú wọ́n sì rẹ́ nígbà tí wọ́n rẹ́ ọ̀pánára ọ̀wọ́lé lọ irú ti ẹni tí wọ́n wọ́n fi rẹ́ nígbà tí lè má wá rí ìdáná wọ́n ní ìwà ìwọ lánàá sálẹ̀ fi rẹ́ nílẹ̀ náà nígbà tí wọ́n wọlé wọ̀. ìrẹ́ni ti bá wọ̀ kọ́dà ìgbà tí ń tẹ̀lé lánàá gan-an ọgbẹ́ tẹ́lẹ̀ ní kéèké ẹ̀jẹ̀. tọ́ba ni wọ́n mú ọ́ọ̀nì wọ́n bọ́ bí ìwà àti lágbájá fi mí rẹ̀ nígbà tí wọ́n wọlé bọ̀. sẹ́nu pé wúlẹ̀ pọ̀ ní gbèsè ayé ó sì tún ọkọ lọ́wọ́ ọba fúnra kò sí kódà òsì kó kò tètè kò sí ní tó rẹ̀ ní ìgbà tí ẹ̀rù jẹ. bẹ́ẹ̀ lẹ́nu ọkọ lọ́wọ́ ọba fúnra lórí pé wọ́n ti máa fi wọ́n lọ́ọ̀hìn kí n fi mí ẹ̀rọ fún wọn lọ́ọ̀hìn wọn ni ọ̀dájú èèyàn méjì ò túmọ̀ sẹ́wọ̀ mọ́ lórí tọ́ka kúra wọn àyàfi kọ́kàn nínú àwọn méjèèjì ọdún kúra mbàdà wọn wá ní kìnìkan náà ní ojú kúlé ọ̀dà rẹ̀ ẹni tí wọ́n yẹ kó wà lẹ́yìn lọ́jọ́ rẹ̀ lọ́jọ́ rẹ̀ èmi àti lágbájá là lẹ̀ ní ìsìlẹ̀ ìyàmí rẹ̀ eléyìí ó ti ń bẹ̀ lálẹ́ gà wọ́n ti sọ pé wọ́n mọ̀ ọ́ ikú òun ní ìjọ rẹ̀ wọ́n lọ́ọ̀nì rẹ̀ wọ́n ti bẹ̀ lọ́nà méjì lọ́nà olùkóhùn lẹni tí ń rẹ́ yézò lọ́nà kejì olùkóhùn ni wọ́n fi ń rẹ́ yìí ti sè wọ̀ àbí òye wa adẹ́pẹ́ eléyìí wọ́n pè ní lọ́wọ́lì yẹmi ìforúkọ ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹ̀sìn ìsọkúsọ eléyìí ní ọ̀sẹ̀ lọ́nà méjì lọ́nà wípé ó lérò gbẹni tó ń rò sí ní rẹ́ yìí ti ó sì lérò kó ni wọ́n fi ń rẹ́ yìí ni wọ́n fi ń jẹ́sẹ̀lẹ̀ ìwà yé wa ọ̀rọ̀ yẹn ló dé lórí wa kó sáà mọ̀ pé pípọ̀ tí o lè lò pọ̀ nù kíkẹ́ ayé wa ó ń bùkátà ká máa sọ̀rọ̀ àwọn àgbẹ̀ ó ń bùkátà ká máa sọ̀rọ̀ àgbẹ̀ ìjì lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìfẹ́ ní ṣẹlẹ̀ tuntun kéèké àkọ́kọ́ tí wọ́n náà lè wọ́n máa fi dájọ́ tó tún ti máa fọ́ lọ́wọ́ bá fúra ó sì tún máa ń lórí ọ̀rọ̀ ìwà nítorí pé sọ̀tà olójú yìí. ìdí wọn ti wò kọ́tà olójú yìí ìtọ́jà sí ní pé irọ́ yìí. torí ẹ̀ àmọ̀ wa búra ẹ̀rí sí ilé ọmọ àdá ọ̀rọ̀ ẹ̀rí sí ọmọ àdá ọ̀rọ̀ ẹ̀rí sí ilé ọmọ àdá ọ̀rọ̀. ẹni pé àwọn ọmọ búra ọmọ orúkọ náà bá búra lórí tọ́lá tí wọn kébẹ̀ lápẹ̀tì lápẹ̀tì ọmọ wa tẹ̀sí ìyára yín wá. gbogbo wa tí ọba tí wàá rí wàá rí pẹ̀lú ẹ̀rí kan wọn lọ sọ̀rọ̀ lọ́ba ní ìmọ̀ràn ọ̀tá lórí rẹ̀ yóò dòkú náà ìmọ̀ràn kí Yorùbá lẹ́nu ìmọ̀ràn ọ̀tá lórí rẹ̀ yóò dòkú náà ìṣòro yóò dòkú tẹ́lẹ̀ rẹ̀. Èkó tí bí òkú ọ̀tá ti ti lè yí tó tí olóòtú ló ti di àdúgbò ọ̀rẹ́ gíga. Ṣùgbọ́n èrò ti ẹni ìbèrò burúkú yìí yóò lẹ́yìn ọmọ ni wọ́n lọ ìtọ́lọ́ọ̀rì wọ́n lọ ìtọ́lọ́ọ̀rì wọ́n fi ìtẹ́lẹ̀ ìdájọ́ yìí. Ìlú ẹ̀wọ̀n pẹ̀lú kí ni lọ́kùnrin yẹn mi ìforúkọ ọlọ́run ọba búra ní ìforúkọ ọlọ́run ọba búra lórí ipaarò tó bá tẹ lọ́rọ́ rí lọ́kùn rí bẹ́ẹ̀. ẹni bá mọ̀tò fáwọn èèyàn pé tó lè forúkọ ọlọ́run ọba búra lórí nǹkan yìí lọ́kùn tó lè forúkọ ọlọ́run ọba búra lórí ẹ̀. ṣùgbọ́n ṣe bá wù wúlẹ̀ wúlẹ̀ ṣe tó padà yé ní pé tó fẹ́ forúkọ ọlọ́run ọba búra lé lórí yẹn àbá wàláhì tó lè tẹ̀lé ìdálẹ̀ wàláhì tó lè tẹ̀lé ìdálẹ̀ báyà báyà ìdábọ̀lọ̀ ìjọba ní wàláhì tó lè tẹ̀lé ìdílé jálẹ̀ eléyìí ó ti sọ̀rọ̀ ọlọ́run bá búra lórí tó lò pé bẹ́ẹ̀ lórí mọ́tì ò ṣégé ni tí ò rí bẹ́ẹ̀ ó tẹ́ lọ́run yóò sọ̀rọ̀ àpò ìṣèlọ́dọ̀ ọlọ́run bá wà. ilé ìtọ́wọ́ pọ̀ lórí ìṣẹ́ yẹn eléyìí á fi hàn wá tó fi pàtàkì ìdí ká pọ̀ ní ìlú sọ̀rọ̀ àkúrẹ́sì nínú gbèsè àyè wa ká pọ̀ ní ìlú sọ̀rọ̀ àkúrẹ́sì nínú gbèsè àyè wa bí wọ́n tó pàdé lọ́wọ́ ká wọ́n lọ́ọ́ kàlí ìwé àdúgbò lọ́wọ́ máa wọ́n lọ́wọ́ àkúrẹ́sì lọ́pọ̀lọpọ̀ أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه إلى إليه كل قلوب بسعي nítorí àwọn ìrọ̀lẹ́ àtúwà ló ti gbìyànjú sẹ̀ èlò ti wá yá ìwé àgbà ìdí ẹsẹ̀ téèyàn sẹ̀ téèyàn ọ̀nà tẹ́tẹ̀ lórí ìrọ̀lẹ́ àtúwà téèyàn ti sọ fún àwọn ọ̀nà kúlọ̀ nínú àwọn ọ̀nà ìlẹ̀ báyìí wọ́n bá ta ike sani àti ìdíjọ pọ̀ nípa tí wọ́n pè ní lọ́wọ́ yẹmí wọn lòun náà ní ká fi orúkọ ọlọ́run ọba búra lórí ìgbàkátà òkè bẹ́ẹ̀ lórí ìnáwó pàpà àti wáyé pé èyí ti bẹ́ẹ̀ ní ìgbà yẹn rí eléyìí fẹlẹ́ ti fọ́ ọ̀rọ̀ tààrẹ́ gbogbo ẹni tó bá búra pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí bá tàn bàtà lè má rí ṣùgbọ́n tó padà àti tó kò rí bẹ́ẹ̀ kò sí ìtara tí ó ti kò sí ìtara kan lórí ẹ̀ wọlé ẹ̀sìn wọ́n sì ní kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n òkú bá dọ̀ lójú ìgbẹ́ tí wọ́n rò pé bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ náà ló ti di lọ́kàn rẹ̀ èsì pé ọmọ àmà ìmọ̀lẹ́ ìgbà tó hàn jẹ́ ọkọ kò rí bẹ́ẹ̀ ńlọ tó mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tó bá débẹ̀ ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n padà hàn sí ọkọ kò rí bẹ́ẹ̀ kò sì fún wa yarí pé dúró mi kí n wà ní pítẹ̀ níwájú irú eléyìí àbùkù mi bí mo ṣe wí kan ẹ̀ báwọn yẹn wà bẹ́ẹ̀ àwọn àánú wọn lè wá ọ ewúrẹ́ ní kọlá àbò ewúrẹ́ ní kọlá àbò àbàmì ewúrẹ́ sí máa bò eléyìí túmọ̀ sí wípé olùgbà tó bá burúkọ ọlọ́wọ́n bá búra tó padà wá hàn sí ọ ibi tó burúkọ ọlọ́wọ́n bá búra lórí ìkórè bẹ́ẹ̀ àti kò sí ẹsẹ̀ lórí rẹ kò sì ní pé lọ́pọ̀ ọlọ́wọ́n bá wá nínú àlùkò nínú. سورة البقرة فمن سورة المائدة قل لا يؤاخذكم الله بالله في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان ألو أبا ونيب في يجين لوني أبو أقول أجازي لوني في بقى من باري إذا تقر بقى من تيب كل بيت ألو أبو رحمة من الله tó bá dé pé ìyá ọba wà lórí eléyìí wàhálà yà bá gbé àbá bá gbé tòṣùmọ́ náà bá lòun níbi àjẹ lórí ẹ̀ èyí tí ìyá ń bẹ lórí ẹ̀ tí ìtara ti ń bẹ lórí ẹ̀ òun náà ni ìbúra tá a kú tá a tán kókó tá a mọ̀ pé tá a búra lé lórí bẹ́ẹ̀ náà lórí èyí tá a láti àpinnu bá dé bá rẹ̀ dé èyí tá a láàánú ṣe o àmọ̀fà ní ṣe àtìkẹnufà ní ṣe àtìlẹ́gbẹ́ àìṣe eléyìí là ń pè ní kẹ́ni àlìyẹ̀mínú àlùmọ̀nà àkìdá eléyìí lọ́lọ́wọ́ bó ti torí rẹ̀ fìyà jẹ̀yà òun lọ́lọ́wọ́ bó ti torí rẹ̀ fìyà jẹ̀yà torí ẹ̀ lọ́pọ̀ ìyẹ̀mí kò sí ìyàtọ̀ lọ́wọ́ bó ti jẹ̀yà bẹ́ẹ̀ bí gbogbo mi àbí kalẹ̀ ní wàá náà àbí ojú kalẹ̀ tó gbàtọ́ wa lọ́tọ̀ oṣù tí ọ̀gára dì má ó wá báàgì lọ́dọ̀ ẹlòmíì àgéjọ ra wọn lòdì mẹ́tíláṣí ni dọ́ọ̀tì náà lọ ara èyí ti kú ọtí kan yàtọ̀ lọ́kàn wọ́n á ní wọ́n lọ́ ìwọ ló gbé mi lómi ẹni wọ́n lọ́ èmi kọ́ ni mo gbó mi rẹ̀ tó ẹnikẹ́ni kan lọ́kùnrin yẹmí ìníyẹmí ló tiẹ̀ ẹnikẹ́jì ẹniyẹmí inú alimọ́nà àpẹyẹ ẹnìkan ìkúra tiẹ̀ ìkúra tó jáde ìsọkúsọ ni ìkúra ẹnìkejì lọ́jọ́ ìkúra tá a ti kí ni tá a ta gbogbo. ẹni tó lérò kó mi lò ni wọ́n dé tó ti mà títí lọ́dọ̀ ọlọ́run ipò ńlò ń kó mi síbẹ̀ yẹn èrò tiẹ̀ ní kó mi ń gangan ni wọ́n gbé kò sí ẹ̀nà sí pé eléyìí kọ́ ló gbé tiẹ̀ àìgbé lẹ́yìn ìgbà tó bá hàn sí ìbúra rẹ̀ ti kéde òdì lọ́wọ́ ó lè ẹni ó di ìbúra tó dájú sọ̀tọ̀ ọlọ́run ò ní bí àjẹ́ nítorí ẹ̀ lókè dọ́nà sí níbi gbogbo àmì oní pé omi jẹ ni wọ́n ti kéde ìrora gbé kò sì lọ́nà náà forúkọ náà àbúrò lórí rọ lórí rẹ kò bí àlóyè ẹ̀ ẹni tó sì mà dájú sáká kó ní ti ẹ̀kọ́ lòún gbé tó ń láti wọ́n mọ́ àmì yéṣu mi rẹ̀ mọ́ gbé ìbúra ti islam pé àlìyẹmí alùmùnà àkìlẹ ìbúra tá a dá kókó ni ìbúra tá a dá kókó ni torí pé òun mà títí lọ́dọ̀ lọ bíbó mi rẹ̀ kọ́ ló ń gbé òun ọ̀tẹ̀ lọ ẹni tó ń búra rírò kó mi wọn gbé òun náà kọ́ ọ̀tẹ̀ lọ ilé ìjọ oríṣi kẹta nínú àwọn ìbúra tó wà. ìgbà wo láwọn aṣọ yìí pé ìbúra tó ṣe yìí o ìbúra tó jáde sọkúsọ ni o òṣìṣẹ́ lọ òṣìṣẹ́ kàkọ́ ara lórí rẹ̀ wọ́n ní kò lè jẹ́ bẹ́ẹ̀ àyàfikọ́jẹ́ kórìkọ́ ọlọ́run bá ló ti búra àyàfikọ́jẹ́ kórìkọ́ ọlọ́run bá ló ti búra tó bá jẹ́ ike ìtàmì ìtọ́yàtọ̀ sọ́nà lọ́ba ti búra lórí pé omi rẹ ló dé ògùn ń gbọ́ omi òun ló gbé bí àwọn kékeré ṣe máa búra tí wọ́n máa gbé ògùn ń gbọ́ ògùn ń gbọ́ ọ̀yá ń gbọ́ àrá ń gbọ́ àwọn òṣìlẹ̀ àwọn kékeré ló máa búra báyẹn ò sẹ́bí mùsùlùmí ni wọ́n kí ló dé tí wọn náà bá wọn búra pẹ̀lú ẹ̀ sẹ́mà ń gbọ́ òbí àti bàbá ń búra fún mi olóńgbé mùsùlùmí ni ẹ bá. irú mùsùlùmí kàtàkàtà wọn nù nígbà tí anabi sallallahu alaihi wa sallam sọ fún ọ pé man kana halidan falyahlif billah gbogbo ẹni tó bá fẹ́ fúra ọlọ́run kọ́ náà fúra. àbí kò tí bí ẹnu ẹ lọ́kọ̀ pálá. torí de eléyìí báyìí tó bá jẹ́ pé nǹkan mi jẹ́ àtọ̀tọ̀ náà ló fi fúra mùsùlùmí kan fúra ó ní wọ́n lọ́ àná. nígbà tó ń sọ fún ẹni tí múra fún pé wàhálà ẹ̀ olùkọ́ kọ̀ọ̀ká sí lórí pọ́nù ọ̀sán láàrin nínú ẹni wàhálà ìlú ẹ̀fẹ̀mí sọlọ́dà ògùn gbọ́ ọlẹ́rìí kan mẹ́wọ́ ògùn kí wọ́n á ní gbọ́ wọ́n fọ́ lọ́wọ́ bá fúra fún ẹ ọgbọ́n tí ọlọ́ọ̀kà fún ògùn wa ní gbọ́ ìrìn lásán lásán ní gbọ́ tí kẹfẹ́ bá ti wọlé sáwọn èèyàn lára wọ́n sòrò pẹ̀lú kò lára torí ẹ tí wọ́n bá jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi kan níbúra wọn àyàfi ọlọ́run àwọn. tó bá jẹ́ pé nǹkan mi ìlera tó fọ́nà lè yára fi búra lórí wípé ó ti fi ro nǹkan tí kò padà já sílẹ̀ eléyìí wà nínú kọ̀sẹ́lọ̀ ọ̀sẹ̀lọ̀ lẹ́sẹ̀ ńlá síbẹ̀ yìí náà máa ń rẹ̀ já sí. àlẹ́ bí wọ́n lọ́wọ́ àríwá àríwá tẹ́lẹ̀ wọ́n ní mẹ́ta kápẹ́rẹ́ kápọ́rọ́ àwọn ẹ̀ṣọ́. gbogbo ẹni tó bá ti lè fi nǹkan mí ìdílé àtúntò náà ọba gbóra ó ti ṣe kèfèrí sọ́lọ̀ àbókè ẹ̀dọ̀ tẹ́bọ̀ èwo ló wù ọdún méjèèjì. lórí ẹ̀ ògbóni bàbá rẹ̀ gbóra bàbá láàlá alẹ́ rẹ̀ yí gbóra òbí kìnnìkan gbóra ó dó ní kèfèrí káwé yìí ń tara rẹ̀ jẹ ọlọ́run bá làá gbóra tí wọ́n bá jẹ́ mùsùlùmí o ẹni bá tó kékeré rí bá ní ọ tọ́ ọ̀nà náà lè kékeré rí máa gbà. tuba jẹ́ kí orúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́nà lọ bá fi búra lọ́dà bíi madam ridley adia wọ́n á ní ẹlọ́dún ní wa. akéde òkè ẹgbẹ́ wọn nípa gba ẹlọ́dún ọdún ẹ ra bí ọwọ́ ta fún ọ lọ́wọ́ ẹlọ́dún wa ẹ kọ̀ bẹ́ẹ̀ bọ̀ káwọn ògùn táwọn ẹ ti sẹ́ fọ́pà wọn tẹ́lẹ̀ ńkọ nítòsí náà ni ọ̀pọ̀ ọ̀daràn ọwọ́ amọ̀bẹ oníkọ́bẹ́tì ọ̀bọ̀ tóbi ọkọ̀bẹ́tì bọ̀ káàdì ọmú mùsùlùmí nípa mùsùlùmí kẹtẹkẹtẹ rí ìwé ọmọbẹ òkú wọnú olú oníkọ́ pa àwọn ọ̀tẹ̀tẹ̀ ìgbà tó bá tó fi kíra rẹ lọ́rùn lẹ́ẹ̀kan náà nítorí báyìí pé òótọ́ lọ bá ń sọ kò ní í gbé ọlọ́run tó bá ti jẹ́ pé rọ́ọ̀lọ́ bá ń pa kọ́ wọn á kí ọbẹ bọ mi kó mu kú mu lásàkọ nínú wọn wú ẹjọ bá ti kúra kí náà bá ti kúra jẹmọ ọlọ ọlọsì tó bá wà àdúgbò tó bẹ́ẹ̀ tó tó wà torí ẹ tí bá tẹ kúra wọlọ àná tó bá kọlọ ń kúra bẹ́ẹ̀ nìkan tí ọba tẹ lọ́rùn olọmọ ọlọsì díẹ̀ hàn nínú àrùn tí ń bẹ lára wèrè rẹ ìrúbà nàbí sọlọ́lá àdìsẹ́lá ni mẹ́kánà àlìfẹ́ pẹ̀lú àlìkùbílà wà mẹ́n tún ìfẹ́ lẹ́wọ́ pẹ̀lú yàkùbal wà mẹ́n lẹ́mí yàkùbal pẹ̀lú ìtẹ̀mínà mọ́ ìbí ìṣẹ́. gbogbo ẹni tó bá fẹ́ kúra orúkọ ọlọ́run kò kúra o. ẹnì kẹ́ni tí wọ́n bá wá orúkọ ọlọ́run ọba kúra fún kọ́gbà àbẹ́bìlẹ́ni tó bá pọ̀ láti gbà nígbà tó orúkọ ọlọ́run ọba kúra fún ọkọ̀ ìdámọ̀ kankan níwájú ọlọ́run. torí ẹ̀ tó bá jẹ́ pé orúkọ nǹkan míì tó yàtọ̀ sọ́nà lọ bá fi búra ajẹ́pẹ́lẹ́ yìí àní lọ́kọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó ti di kèfèrí àbọ̀dọ̀ sẹ́bọ̀ ẹ̀sìn máa kí ni kèfèrí òsè yọ padà sílẹ̀ Islam kí lọ sẹ́bọ̀ òsè yọ padà sílẹ̀ Islam kí káwọn ń sùn nílẹ̀ mo tún gbọ́ lọ́wọ́ bá kó padà sọ̀rọ̀ orí lórí ìkùn ìkọjá ọlọ́dún mu ìgbà tẹ́lẹ̀ mi yẹ kọ́ máa ṣe lójúmọ́ abẹ́ ìfura bẹ́ẹ̀ tí ọmọ fúra ní kùlà pẹ̀lú àwọn kò sà kó kọ kíní kó kọ ó kọ ọrin kó kọ òkúta kó kọ àpáta orí bàbá rẹ orí ìyá rẹ orí ìwọ bàbá mi ọ̀rùn wọ ìyá mi kópa abẹ́sẹ̀ ti gbogbo ẹ̀ fúra àwọn òbí lẹ̀ tọ́. torí ẹ sẹ́ni kaba fi ìtàn nígbà tó tó lọ́wọ́ abúra fún amúgbọ́ ẹ̀ka gbà ẹ̀ka gbà ẹ̀ka jésù gbọ́ jésù ọ̀gbọ́ àgbà ọlọ́dọ̀dọ̀ déjì àtiwá jésù ló fi búra ẹbí òye tòbí ọ̀dọ́ rẹ̀ kọ́kọ́ aná tò ẹ̀ mà fi ẹ̀ mà fi gáàpù ẹ̀ mà fi gáàpù tí mùsùlùmí lélẹ́yìn eléyìí ẹ̀dẹ̀ mùsùlùmí. wọ́n lè kókòrò orí ti kẹrin. nítorí kejì nínú kejì onáni alihalifu mutacaminan lẹkẹrẹ kéèyàn máa ma kura lórí irọ́ kó mo pé irọ́ ló ń lé lórí kó sì máa ma kura lé lórí. Fífi ń kó wọ́lọ́ọ̀hì ń pàdé lágbájá na ẹ̀wọ̀n fẹ́rù rẹ̀ tó pọ̀ àwọn kan ti dájú lórí rọ́ yóò tún mo ti lè bá ẹ̀ lè ká lóko rẹ̀ pé rọ́ nípa wọ́n mọ àdúgbò pàdé rẹ̀ kọ́dọ̀ tẹ̀ ní ma bá gbó ó ní ma bó jẹ́ wàrà dé kò sì pàdé rẹ̀ lórí rẹ̀ pọ̀ wọ́n mọ́ àdúgbò tó ọ̀rẹ́ mi fi ọ pé kí n bó ń gbowó lọ́sẹ̀kù lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ́ àdúgbò ẹni tó òyìnbó ló ti rárá rẹ̀ kí o ti fi ọ sábà kó fóònù rẹ̀. torí rẹ̀ tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn ká máa màámà orúkọ náà bá búra lórí irọ́ eléyìí jẹ́ abala oríṣi kìíní nínú oríṣi kẹrin. abala kejì ọ̀wùsá kẹ̀lì kẹ́ orúkọ náà bá búra lórí tẹ̀sán ìrètí lé lórí. mo rí àbí èmi tó bá pàdé àbí wọ́n láì bá pàdé ó sì ìrètí eléyẹn ìbúra lórí irọ́ ni wọ́n ń pè léyẹn èyàn ti gbọ́dọ̀ ṣọ́ra fún nítorí kéèyàn má bàa di ẹni tí ó wọ̀ náà gbogbo ẹni tó bá ti lẹ́ẹ̀kọ́ wá ẹ́ẹ́dẹ́m ọ̀sẹ̀ lọ kódà kó ti pé ní tó búra lé lórí ó ti sí ní pẹ̀lú dọ́sẹ̀lẹ̀ ọmọ pé rọ́ọ̀lọ́ ọmọ pé rọ́ọ̀lọ́ pa ọ̀dọ́ olójú ọmọ pé ọmọ pé tó ń sọ iyèméjì wa mẹ ọ̀dà olójú o sì orúkọ orúkọ ọlọ́run ọba kúra lórí ẹ̀ tọ́ba ti lé ọ̀tẹ̀ lọ ọ̀tẹ̀ lọ. lánàá lágbájá ọwá sọ́jà ìwọ òsì lọ sọ́jà ẹnìkan tó ti sọ fún ọkọ wa àbí kọ̀ wá. ọ̀wá ń polúkọ ọlọ́run ọba kúra lórí pé kí ni lórí kọ́ wa òkú dọ́jà ẹni kò sí sọ́gbọ́n ọ̀sẹ̀ lọ. ọlọ́dọ́jà ẹni kò ọlọ́dọ́jà ní èèyàn pọ̀ tọ́jú ọlọ́jà débi pé ẹni wọ́n ń fi ọ́ léèrè nípa rẹ̀ yẹn ọ̀ láǹfààní àkiri pàtó kó o fi mọ̀ bọ́ wà bí ọ̀wà. ó sì ṣe èyí ti gbẹ́ni tó nílò kan tó ní àbí èso ó sì tó tẹ́wọ̀n mọ́ ipò yìí ẹni tó bá fi orúkọ ọlọ́run bá gbéra báyìí á àtúntò tẹ̀lọ́. Bọ̀bú wa náà ti ọ̀sẹ̀ lọ kọ́dà kó ti pé tó burúkú ọlọ́run ọba kúra lé lórí tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pàtó pé rọ́ọ̀lù pa pàtó pé kọ̀dọ̀ lójú ọ̀sẹ̀ lọ. Wọ́lá yóò kọ́kọ́rù náà rí òsì kàfàrà lórí ẹ̀. Òsì kàfàrà lórí eléyìí báyìí. ni wọ́n ń pè ní alìyẹ̀mí alọ́gọ́rùn àlìyẹ̀mínú lọ́mú onáàlì búra tí máa rí ní ìbọn náà. àyè tágọ́mẹ́sù lè kọ́ ibi ha sí náà a máa rí ẹni tí ń fi wúzura bẹ́ẹ̀ ìbọn náà kọ́lọ́ ń bá a lọ. eléyìí máa ti gbé ká máa sọ́ra ká ẹ̀sọ́ àwọn ìmúra yín o ẹ bẹ́ẹ̀ ti kí ìgbúrọ̀ ọtí ẹ̀jẹ̀ kan máa dàálẹ̀ ẹ̀ máa dàálẹ̀ lọ́kọ̀ọ̀kọ́ bó bá ti wùkọ́ jẹ́ bó bá ti wùkọ́ rí ẹ̀jẹ̀ forúkọ ọlọ́run bá búra kele rọ́nà lọ lọ́rọ́ àwọn eléyìí mọ́mìnì ni wọ́n alùsùnà ni wọ́n wọ́n bá ti fọlọ́run búra pátá tó wọ́n wọ́n àti wọ́n fìyàn lẹ̀ tọ́sí búra pẹ̀lú orúkọ ọlọ́run kálọ̀wá mú ìbúra tí ìrì ní ọ̀nà gbogbo ẹni tó bá ti ṣe wẹ́ à nígbà tí ẹ̀ ń já tíkẹ́ẹ̀tì kọ́yakọ́ya èyí òkè wọná àti kàfàrà àti kàfàrà yẹn àmì bọ́lá wọn bá láàánú èèyàn ni tó bá jẹ́ pé ìkúra tiẹ̀ ọjà tí ìkúra tiẹ̀ máa ń ti lórí rẹ̀ ti kàfàrà tó sì ráyè láti ti kàfàrà àmì bọ́lá ọba fẹ́ràn rẹ̀ lọ. a ti ti mi láti kàfàrà mi lórí kó lórúkọ náà bá kúra lórí ìgbà tó lè dé pẹ̀lú ìpinnu kó ṣe kó sì kúra pé wàá dé tọ́ bá kùnà láti dé wàá dé kàfàrà gbogbo orúkọ ọlọ́run wa lórí kó ṣe gàdá ètò ìlágbára láti má ṣe pẹ̀lú ìpinnu kò sì ní dé kọ́ wa kùnà kọ́ lọ sí ní ẹ̀rọ ti bẹ́ẹ̀ ìyẹn ti fẹ́ lọ́wọ́ nítorí orúkọ ọlọ́run bá wọn kì í bí kúra lórí irọ́ orúkọ ọlọ́run bá wọn kì í bí kúra lórí àtẹ̀lọ́ torí ẹ̀ ìgbà tó jẹ́ pé nítorí òǹkúra kò ní ṣe òǹkú lágbára láti má ṣe ìpinnu rẹ̀ náà sì ni kò ní ṣe ojú wa takò ní ìsìn irú eléyàn kan yóò segin ni yóò ti kà fún wa. tó máa fi ó lérì ibi ìkúrawó àti ìkúrawó nínú wọn kì í ti kà fún ara nínú òfin ọlọ́run ọba wa wàá dá wọn lóhùn ìfẹ́ méjì ni lọ́wọ́ lèmi wọ́lẹ̀mí lọ́wọ́mú. ọ̀nà ni lọ́wọ́ lèmi ìbúra lọ́jà sí ìsọkúsọ. ọ̀nà ni ká polúkọ ọlọ́run ọba búra sàgéèsì bàlàdéèsì orúkọ ọlọ́ láti orúkọ ọlọ́run bá búra lórí nǹkan kan lérò pé kó ti dé rí náà ní abúra lé lórí ṣùgbọ́n kó padà wá hàn sí wa pé ọ̀tà kó ìjà wa lérò pé bẹ́ẹ̀ lórí tá a fi búra tó bá jẹ́ orúkọ ọlọ́run bá la fi búra tó padà wá hàn sí wa pé kì í ṣe bẹ́ẹ̀ lórí àtẹlọ́run ọlọ́run sì ní bí àtẹ lórí ilé yàtọ̀ sẹ́ni tó ti kúrú pọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́dọ̀ ló ti ṣerú gbura bá wọn tọ́padà wọn àmà ìdíje tó gbura lé lórí ńkọ́ kò rí bẹ́ẹ̀ jẹ́tẹ́lẹ̀ ìbá tẹ̀lẹ̀ àtọ̀ ìpè òsèlọ́n nítorí àdìsá lẹ́bi tó mọ̀ àríwá ìṣẹ́lẹ̀ lórí gbogbo ẹni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ àkúrà tó ti ṣe kèsè rí sọ́lọ̀ tí kò ní kàfàrà lórí òun náà ni ìbúra tí ṣe sábà fi rírì nìbọn náà òun náà ni kéèyàn máa mà orúkọ náà bá búra lórí rọ àbí kéèyàn orúkọ náà bá búra lórí tí ọ̀dà lójú pọ́tò lójú léyìí wọ́n ń pè ní àlùyẹ̀mí alùpàmù ìbúra èyí tí máa rìn ní ìbọn àdìsẹ́mà tó bá wá béèrè pé kí ló dé tí ò sí kàfàrà lórí ẹni tí ó búra lórí irọ́ tó ń búra pé irọ́ òdodo ni ẹni tó búra pé tó ń ṣe èyí nípa rẹ̀ ọ̀dájú kí ló dé tí wọn ò ní ti kàfàrà. nítorí pàtó wọn fi ní ti kàfàrà onáà lọ́rọ́ náà ọba wa tó ní إلا الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ọlọ́run ti dájú dájú àwọn ẹni tó ṣe ike mẹ́jẹ̀mú ti ń bẹ láàrin wọn àtọ́lọ́run àti àwọn àkúrà tí wọ́n ń burúkọ ọlọ́mọ bá ń ṣe wọ́n á máa ń tà wọ́n lówó pọ́ńkú wọ́n tà wọ́n gbé wọn ti sílẹ̀ lórí owó pọ́ńkú àwọn eléyìí wọn ò ní èrè ìjẹ kan tó bá ti lọ́la òsè yá àti pé ọlọ́mọ kò tiẹ̀ ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ gbèbí kò sì ní bọ̀ wọ́n má ìyá tí ìta ni fi ronú ìsìlẹ̀ torí àwọn sọ pé ìbúra eléyìí wọ́pọ̀ àmà ẹ̀yìn mọ́ náà kọ́nà wọ́n sàlù wa torí rẹ̀ sọ ẹnu rẹ láti máa forúkọ ọlọ́run ọba búra lórí rọ ara rẹ ọ̀ràn náà tó bá ti ti bẹ́ẹ̀ tó bá ti bá bẹ́ẹ̀ kù kẹ́ bọ́ọ̀lù nínú àdéhùn àtàkùn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní mani kọ́kọ́ kọ́ a ọkọ̀ mìíràn mùsùlùmí حرم الله عليه الجنة وأوجب له النار النبي صلى الله عليه وسلم wọ́n ní gbogbo ẹni tó bá fi ìlú rẹ̀ gé tó bá fi ba ẹ̀tọ́ mùsùlùmí kan jẹ́ ó ní kí wọ́n gba ẹ̀tọ́ rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ gbé bẹ́lòmíì ẹni méjì ń dà sílẹ̀ wọ́n wá lọ kúra fún òkúrọ́ kí èso lónìí lẹ̀ ọlọ́run jẹ́rìí fún un pé wọ́n mọ́ àmì ọlọ́run ilẹ̀. wọ́n wá sí torí ìkúra tiẹ̀ wọ́n gbé lọ́lẹ̀ wọ́n gbé fẹ́ lómìn wọ́n gbé dúkìá dúkìá wọ́n gbé fẹ́ lómìn. حرم الله عليه الجنة أنا الله يوفي هو الجنة لي وفينا وأوجب له النار يوفي وافي هو أنا لنا لنا يعني يقول رب تعالى torí ẹ ẹ̀rí èké olùdíjà ẹ̀ ọ̀gbà ìdánwò lórí rọ wàhálà ni wọ́n bá fi ẹ̀rọ là kíá. ẹni tó bá ti wá fi orúkọ ọlọ́wọ́n bá búra lórí rọ yìí ó ti dára ńlá. ó ti dára ní ńlá. ọ̀ràn tó dá ojú lè sára rẹ̀ náà lóko sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọ̀nà wọlé yẹn tó fi ń dá ní gẹ́gẹ́ lọ́wọ́ àdúgbò máa wú ọ̀dà rẹ̀ ojú bá lórí ẹsẹ̀ yìí lọ sọ̀dọ̀ ọ̀nà kọlọ̀ lóko àdé ẹni bá ti sọ̀rọ̀ àforíjì ọlọ́run wò foríjì nítorí yẹn ẹsẹ̀ ńlá ni ṣùgbọ́n bí ẹ bá sọ̀rọ̀ àforíjì ọlọ́run máa ra àforíjì yẹn wọn á ní sísọ̀rọ̀ àforíjì lásán yẹn kò sí tòrò bí tí màá ṣe tó bá ti ṣe dáadáa sàrà sàrà ti ṣàtẹ̀kùn síwájú ọlọ́run kọ́nà owó lè wá sí kíni tó lè wà kó yé mi látàrí ọ̀nà ọ̀dá ẹ̀wù yẹn tí yẹn wá sí bàbá yìí tó báyìí wọ́n báyìí tó báyìí ó lè rọ́ ẹ̀wù yẹn tí yẹn ó ṣe ló fi ṣe ayé bí kọ́mọ kọ́kù lọ́rùn ẹrú kọ́mọ ti tọrọ àforíjì fi ọ́ lọ́dọ̀ ìyẹn ni bí máa ń torúkọ náà bá gbúra lórí rọ ìyẹn ẹni tó ń gbúra pẹ̀lú orúkọ náà pé n tó ń so ìrètí lórí rẹ̀ dáhùn lójú àwọn eléyìí ìbúra wọn náà lè gbúra sí máa rí orí kan náà ọlọ́wọ́ lẹ́tọ́lẹ́ ìbáyé wa kí wọ́n á lè dáhùn àti ṣe kàfáàrà fáwọn àbúra tó ń bùkátà kàfà láti máa ní ìpínpín ìgboro oríṣi mélòó ìgboro oríṣi méjì lè dé bùkátà kàfà kápolúkọ náà bá búra pàṣẹ kámẹ́sì nígbà tá a lè dé láti nínú pàṣẹ kápolúkọ náà bá búra pàṣẹ káwá padà dé nígbà tá a lè dé lọ́pàá lè dé lóòrò tá a lè dé pàpà lórí àtúnáṣe ẹ bá ti lé yẹn ẹ ti kà fara tó oríṣi mẹ́ta nínú ẹtí wọn máa fi ti kà fara ó wà lórí pé èyí tó bá rọ Ọlọ́run nígbà tẹta oríṣi kẹrin òun ti di bọ́ọ̀ bá ti lè sìnkánú mẹ́tẹ̀ẹ̀ta tó ti dáná kó o ṣe ẹlẹ́kẹ̀ẹ́ ó túmọ̀ sí pé nǹkan oríṣi mẹ́rin lẹ́sìn Islam ti kalẹ̀ fún wa láti fi ṣèké mi láti fi ṣèké àfárá àkúrà láti kú káta láti mọ dáadáa nítorí pé àwọn àkúrà lọ́pọ̀lọpọ̀ lórí rán eléyìí ń fa polisi ká máa tọrọ àforíjì á sì máa kúra páàkì nǹkan sáàpolúkọ ọlọ́run ọba kúra páàkì káàní padà dé á sì máa polúkọ ọlọ́run ọba kúra páàkì káàní padà dé ògbélé ìlú káàdà kàlùfà àwọn kàfàrò ní ti bẹ̀rẹ̀ ní báyìí pẹ̀lú ní alẹ́ tọ́án wọ̀lùkẹ́tùwọ́tù wọ̀lùcẹ́tù fífún aláìní ló ń jẹ bákan náà kájà tuntun wa lọ́rùn ká bọ́ kúrò lọ́rùn ẹ̀rú mẹ́ta yìí alẹ́tàkìyè àyè wà fún aláṣẹ mẹ́ta. tó bá jẹ́ pé bíbọ́ lọ́ba lè wá láì bọ̀. tó bá ti jẹ́ pé ó wù ọ́ láti dákọ̀ sí wọn lọ́rùn ni dákọ̀ sí wọn lọ́rùn. tó bá ti jẹ́ pé tí wọ́n fẹ́ ṣe onígbọ́ fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú kò sí wàhálà ìjọba lè ṣe nínú lẹ́tẹ̀ẹ̀ta o lè lágbára láti kọ́ wọn o sì tún lágbára láti dàgbẹ́ fún wọn lọ́rùn ọ̀rọ̀ aláìní o sì tún lágbára láti bọ́ọ̀kùn lọ́rùn ẹrú kọ́ wá tẹ̀ta ọ̀kanu lẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yọ̀ kanáà eléyìí wọn pè ní òfin ṣẹlẹ̀ àdéhùwájú wọn mọlọlọrun fi ọkọ sáà mi máa tó lédè wọn pè ní wájú wọn mọ ayọ ọ̀ràn yẹn dá fún ni lẹ́tà sí nínú ẹ̀ gbogbo ìjọba ti sẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta oṣù tẹ̀lé tọ́lọ́ oṣù ti ṣe ìdáhùn lórí ìwúra rẹ̀ torí nígbà tó wọn bá sọ ìgbé lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ fún ọlọ́run lọ́wọ́ ìgbé ẹ̀yìn bá rí. ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة إيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم ọlọ́run kò ní fìyà jẹ yín lórí àwọn àbúrò tẹ ẹ bá ṣe tó ṣe yín pé ẹrù pé bákan ní nǹkan rí tọpadà jáde bá mi ìbúra tó jáde sọkúsọ ọlọ́run ní fìyà jẹ yín lórí ẹ ṣùgbọ́n ìbúra tẹ ẹ lórí rẹ fìyà tọ́lọ́run ti fìyà jẹ yín lórí ẹ tí ìyá ń bẹ lórí ẹ òun náà ní ìbúra tá a ṣe tá kúrú lórí dáhùn níbẹ̀ lórí tẹ ẹ bá kùnà láti ṣe àbí tẹ ẹ sọ pé ẹbí ti tẹ ẹ lọ sí ìtara rẹ onáàdìkẹ fún aláìní mẹ́wàá ló jẹjẹ o oúnjẹ tẹ wàá fún wa jẹ yóò jẹ èyí tí ọjà bọ́ọ̀dì nínú oúnjẹ tẹ ẹ máa fi bọ́ àwọn ọmọ àdìyàwó yín èyí tí ń dán wọ́n jù èyí tí ń dún dín wọ́n jù òní awò rápín máa kó sàáyé mu ya ẹgbẹ́ bí kọjá pé gàrí ẹ̀bà èlùbọ́ sẹmọ́vítà báńkì gàrí ò wọ́n tó èlùbọ́ èlùbọ́ ò wọ́n tó sẹmọ́vítà ìwúlọ́ wà láàrin lọ́jà bọ́dí èlùbọ́ ni adékòlùbọ́ ló kù jẹ yóò fún àwọn aláìní jẹ àwọn kẹsì wọ́tò tàbí kọ́ ọ̀dà tó tún wọn lọ́rùn àlàyé ọ̀wà oúnjẹ mélòó ló fún ọ àsọ̀wò lọ́dà tó wọn lọ́rùn ọ̀rùn tàxírí rọrọ̀ ọ̀bẹ àbí kẹ́ ẹ bọ́kùn lọ́rùn ẹrú o ṣé múmi ni àbí ẹrú yòówù kí ẹ báyìí òtítí sọ. So. tọ́lọ́ wa ni tí o bá rí àwọn nǹkan wọ̀nyí o kọ́ bá àwọn ẹjọ́ mẹ́ta tí àwọn ẹjọ́ mẹ́ta yóò gbà ní tẹ̀lé ní tẹ̀lé ní àbọ̀lì máa gbà bọ́ bá ti ṣe wù àlàyé ọ̀wà lórí ìdílé. mọ̀tẹ́rọ́sà kéèjì olórí gbálà yìí wá ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ máa ń kóra kí wọ́n ṣe lọ látàrí kí wọ́n gbogbo ọlọ́run bá kúra fáwọn òsè kankan tí wọ́n padà ṣe fáwọn òbí ṣe kankan tí wọ́n lọ ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe lọ́n bá wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n yìí wo áàfù aláìní mẹ́wàá ló ń jẹ bàbá àdàgbò tí wọ́n lọ́rùn láwọn mẹ́wẹ̀ẹ̀wà tàbí ká tiẹ̀ wá talẹ́rú ọrùn fi òbí firi ká bọ́ kúkú lọ́rùn rẹ̀ fún ewa gbogbo eléyìí wọ́n kàn bẹ́ẹ̀ lu àwẹ̀ ní pé ẹ mọ̀ ń ṣe kàfàrà kàfàrà wo ìbò búra ní òní lọ́wọ́ káwẹ̀ wo lówó tó fi lè bọ́yà mẹ́wàá lẹ́ẹ̀kan náà. Ṣàǹkéyìn ló kéré jù ọ̀gbọ́n yẹn mẹ́wàá ló kéré jù ó lè tí owó tí kò dáàbò sí wọn lọ́rùn. Tó o ti dájú pé méjèèjì tí owó tí kò máa wá ẹrú tó ọ̀pọ̀ ló kọ ẹrú lọ tó ọlọ́run ní kó o mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta pàtó ọba tó lè ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta lóko kan lágbára kí ló dé bá wẹ̀ làwọn máa ká lù lẹ́ẹ̀kan náà pẹ̀lú ìtumọ̀ sí wípé lẹ́yìn ọ̀gá wa lórí owó lọ ẹ̀ka mójútó kótó wá di wípé a lọ síbi pàgbà ọlọ́run kó dákun. tó sànù wa kó fún wa ní àkọlé tó gbé nínú ẹ̀sìn wa kó sànù wa kó sọ wa lọ́kùnrin náà tó nà tẹ̀lé lánàá lẹ́gbẹ̀ẹ́ Muhammad sọ̀rọ̀ wa fàáyé wà ní ìwòsẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. شيء ده بالنسبه لي الذي غير معقول اللي لم يكن معقولا بنظرا للشيء أو ملك الأراء من الحمد لله الزوج ما يكفي العالم èyí tá àwọn kókó lè yàrá ṣe lẹ́yìn òní kàfàrà bẹ̀rẹ̀ lẹ́yìn òní kàfàrà lọ́dún wáyé sí àyèmí ìmọ̀nà àkìlẹ̀ lè yàrá ṣe níta táwọn kókó olórí kàfàrà náà tá a ti wọ́n lò rẹ̀ tí ọ̀gá wa lágbára láti fi kàfàrà rẹ̀ kọ́ àlàyé wà.

tó wá gbogbo náà wá gbóra nígbàgbà ìrọ̀lẹ́ ọ̀sán àlàjá sí òní ṣe. àkọ́kọ́ ojú wa gbóra pẹ̀lú kọ́ náà lórí tọ́nà kó wò ní ṣe. ilé yẹn ìgbóra dáadáa kókó lọ́wọ́ ti ka fara òwúrọ̀ yẹn. lọ́wọ́ ti ka fara òwúrọ̀ yẹn àwọn ọ̀gbọ́n wa fi ìrọ̀dà sí màmá nìkẹ́ wọ́n àkùtà lẹ́yìn ọ̀hánlẹ́ ọ̀rọ̀mọ́ àlèwà ìṣẹ́lẹ̀. Olùkọ́ náà ti fi kọ́ wa tó gbogbo ẹni wá sọ lọ́ọ̀dù ra fún wa bàbà. Ẹ ti sùúrù títí tó kù fi já ara rẹ̀ rán lónìí. Sẹ́dúrú wàlúwàlì wá dá sí mọ́gírì màmú rẹ̀ wá kọ̀. Tọ́ torí wàlúwàlì tó wí ẹ̀yẹ́ gbàgbọ́ láti kò náà kí ìgbọ́ wájú tí ọba mú wa ìjà ìṣẹ́kù mú wa ẹ̀bùn tẹ̀ tẹ́lẹ̀ náà nígbà ọgbọ́n tó gbogbo kọ́lọ́ ọ̀la búra ni ṣùgbọ́n ti ti di bí ọ̀tọ́ wò ní orúkọ ọlọ́run búra kó o pé tọ́lọ́ ọ̀kọ́lọ́ fún ẹ̀ka ọ̀gá rẹ̀ kàfàrà tó mọ̀ ilé ìbẹ̀rù ìbẹ̀rù. Thank you lórí lórí tí wọ́n lórí náà. ẹni tó gbọ́ pé akápẹ́yìn pé ìgbìmọ̀ ìgbìmọ̀ ní àkùrà tó sì ń dájọ́ ní máa ń fi oṣù wa títí gbọ́. a kàkùnrin àdúgbò ní àdúgbò lọ́ba àtàwọn yóò dáadáa. الحمد لله حتى لا يعلم òfin ìgbà tó tún ìdájọ́ orúkọ ọlọ́run ló ti gbóra ọgọ́lọ́ta fún orúkọ ọkọ̀ ọlọ́dọ̀ lọ. ó ti lè sọ fún mi sí mi dájú pé wọ́n ń pa òkúta tó bá tẹ̀lé náà. ó ti yẹn sọ fún ọ pé pẹ̀lú òkú ọlọ́run wọ́n mọ àdé láàbò méjì láàwọ̀ wọ́n mọ àdé láàbò méjì láàwọ̀ là máa jẹ́ ìwà dalẹ́ rẹ̀. mo ní ìsìn ọdún méjì alẹ́ láti wà wọn yẹ òkúrọ kó o ti bá dẹun ẹsẹ sùúrù bíkọ olùkọ lọ́nù la báyìí ẹsẹ sùúrù títí tó fi di ní àárọ̀ la àgbà wa ń sàbẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan gbogbo ẹjọ́ bá bá níbẹ̀ wọ́n tún kéde lẹ́yìn maladi si orí àkùrọ̀ ní òròrí kakọ́ka wọ́n lọ́jà láti ẹ̀jú ẹ̀sùn mà bí kò ṣe ṣe ń ṣe kọ́rọ̀ rẹ̀ ojú òótọ́ náà ló ṣe ti kọjá rọ bóyá tí mo kú lọ́tẹ̀lẹ̀ tọ̀tẹ̀ yọ yàtọ̀ ẹ̀ wọ́n kan alára tí wọ́n náà bá ní wọ́n lọ́ọ̀ máa kọ́ ọ lára lórí ìjà rọ̀ la ebi dandan kí wọ́n náà lè kà la ẹ̀bẹ̀ yìí wọ́n ìwọ bí ìtọ̀ kankan àtòdodo èyí lẹ́nu nítorí pé àti lè tọ́tọ̀ rẹ̀ nígbà yìí àti tọ́lọ̀ ń bá fẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ kò sí ọgbọ́n tó lè dá torí rẹ̀ nínú ọlọ́run bá wá sí sọ pé wọ́n á sọ kó lẹ́nu lè ṣe ìkìlì ìní bá rí náà ìdọ̀gbọ́dá ìlà ìmẹ̀ṣà ọ̀gbọ́n. ó gbọ́dọ̀ sọ fún kankan tó máa ń di lọ́la àyàfi tọ́lọ̀ ọ̀gá bá fẹ́. wọ́n lọ́ọ̀nì màá dọ́dọ̀ rẹ lọ́la à wọ́n sọ pé ẹ̀yìn ṣá ọ̀mọ̀ tọ́lọ̀ ń bá fẹ́ màá dọ́dọ̀ rẹ lọ́la. àmọ́ pé à yọ fẹ́ náà ní ìwọ gẹ́gẹ́ bíi tani. torí ẹ̀ òkú síbi máa ń parọ́ sẹ́yìn mọ̀ ó lè jẹ́ pé láti orí ìjọ la kò ní parọ́ mọ́ ó sì ṣe wọ̀gán alára ó sì ṣe ṣe kíkù náà bá dẹ̀rù jẹ́ náà bẹ́ẹ̀ la ti sọ pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ti síwájú gbogbo àwọn àdéhùn akámadé kí ni ìṣá ọ̀wà ọlọ́ọ̀ta bẹ̀rẹ̀ eléyìí ọmọ ń bọ́ wa níbi kàfàrà kò ní bọ́ wá òkúrọ̀ náà. ìyá ìyá lè gba ìtura ẹni tó bá ti dà ìsìlámù ìtura ìtura. Ìyá bá tura lè gbúra fún yà tá a lè gbà á. Láti lè fi lọ́gbà lérò pẹ̀lú àlùkò hàn tó ti gbúra. Tó bá ti tó gbà lérò pẹ̀lú àlùkò hàn ní ọ̀ọ́lọ́ tó ti tó gbúrú lẹ̀. Torí pé ọ̀rọ̀ ọlọ́ ìròyìn ọlọ́. Bá a ti lè fi pàápọ̀ ọlọ́ọ̀gbúra lálé bíi fi ìròyìn rẹ̀ fi búra. ìwọ́n tó bá ń pín tó gbà lérò pẹ̀lú àlùkùrọ̀ hàn òun náà lè wé tó ní ewé ìwé nú ó sì lé èkó lóde lọ́wọ́kì lọ gbà lérò tó bá ti lé òṣìṣẹ́ lọ́sọ̀rọ̀ torí kò sí nǹkan mí ìdá àtẹ̀sọ́ lọ búra ìwé ló ti búra àwọn tó bá kọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀lù títí àwòrán ló fi búra ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run a lè búra gẹ́gẹ́ bá a ti lè fi pàápọ̀ ọlọ́run búra nítorí dáàbò nípa ìròyìn ọlọ́run gbogbo ìròyìn àti òfin dáàbò nípa pàápọ̀ ọlọ́run tó bá tó ká fi pàápàá rẹ̀ búra òfin tó burú pé ká fi ìròyìn rẹ̀ fi búra ṣùgbọ́n nígbà míì sábà lè dínà alukur'an alukur'an táwọn yóò máa fi búra lọ́dà yìí torí pé àwọn onímọ̀ ìdẹ́ni fún wọn mọ̀ pé pé ọ̀rọ̀ náà làwọn fi búra bí pépà yìí torí ẹ̀ka dínà rẹ̀ lọ́dà yìí pàápàá jùlọ ẹ̀sùn ìpá àwọn èèyàn ti tẹ̀sẹ̀ àwọn tóra kan yàtẹ̀ ìwòlẹ́sìn máa wí wọ́n pọ̀ ha tó gbogbo eléyìí àmọ́ ẹ̀rí wo ló ní kẹyọ yàtọ̀ tọ́tù kí ló ń sọ̀rọ̀ pé kàfá dé àdá àwọn òrìlẹ̀ tí wọ́n á sù wọ́n á sù ní àlùfáà ní ọ̀nà oríṣiríṣi ilé wọn lè fi búra ilé wọn lè fi búra ilé wọn lè láti ọlọ́run ní kẹ́lọ́ lè náà tàbí ròyìn rẹ̀ sáláyé rẹ̀ tó ó ṣe ìdèlú fún ọmọ ọ̀gá pé ìwà máa ń dára ju ọmọ máa ṣe ìwà máa ń dára ju ẹ̀mẹ́rin ní àná. tó wá ń bí bá ti nǹkan wọn máa gbà ọdún mẹ́rin mẹ́rin lóṣooṣù àti lọ́sẹ̀ lọ́sẹ̀ à ràn ọ̀nà máa ṣe àwọn ọ̀la quwwata illa billah wọn lọ kàláyà ó ti ti lọ bá ọ̀yà lọ bá dàdú bí ó ti kàbára ní kàbára òjò lọ́sàn gbogbo àwọn ẹ̀ padà títí tí ewu yọ ọmọ gbà lọ sẹ́yìn kó ló ń bára rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ láwọn ẹ̀jọ́ kù lọ́lọ́ dájú tí ewu lọ́ba wa kú ẹni kó ti pa kó ti pa ti pẹ́ ẹ̀ńtọ́ ẹ̀kẹ́ ìfámìlì ọmọ ẹtí ò pọ̀ ò ní ẹ̀bá kú. ìgbè lásìkò ni wọ́n ti dá òjò aláwọ̀ ọmọ gbà kọ́nà ju ọmọ ìtọ́jú mẹ́ẹ̀ẹ́dógún sígbà tí wọ́n kú. ọ̀sẹ̀ mélòó ló wà ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún times four wọ́n wá kún lọ́wọ́ ọ̀gbọ̀gbà náà bá fẹ́ràn rẹ̀ ní wo pé kí wàá lọ́ọ́ mẹ́jẹ̀ẹ́jẹ́ tó ilé ìjẹun ti jẹ tó jẹ jẹjẹjẹ làwọn ètò kù lọ́dọọdọ yìí ẹ̀sìn pẹ́lú mi máa lérò pé àdéhìí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀gbà fi ká tẹ pàkúté kalẹ̀ dáhà lọ fẹ́ tẹ ẹ ọlọ́ọ̀tọ̀ bá tẹ kọ́lá ìpínlẹ̀ bí wọ́n máa tẹ kọ́lá ìta lórí ọlọ́ọ̀tì kọ́ tẹ tọ́ba wa tẹ ìwọlọ́mọ wa sá kúkú kótó ìwà kúta gbé bàbá yìí pàápàá jùlọ títẹ̀ra bá ti pẹ́ ètò ìjọjúmọ́ yẹn ọlọ́dún bá lè ra mọ́tò tó yóò dà kan àbíòye pẹ̀lú òkú ọlọ́ pẹ̀lú òkú ọlọ́ àwọn ẹjọ́ mẹ́ta mẹ́ta lọ́jọ́ sí. ń wò pé tó bá tó bẹ́ẹ̀ bọ́ lọ tó o lè torí ọ́pà tó náà fẹ́ mú wa lẹ́rìí kámẹ́rà <laughs> kọ́lọ́ wa fún mọ́tò rà gbogbo lọ́ba rí mọ́tò rà ọgbà tẹsẹ àkọ́kọ́ òbí dúpẹ́ bọlọ ni ọ̀sẹ̀ kejì òbí dúpẹ́ bọlọ ni ọ̀sẹ̀ kẹta òbí dúpẹ́ bọlọ ni olùgbé táyà jù ní atáyà jù wọn bèrè ọ̀dọ̀ kọgá wọn máa tún sí ọgbà tẹsẹ kẹrin bọyá wọn bá ti dùkú ẹ̀rà mi fifteen thousand gbòòtú ya wọn ti ní ẹ̀rà mi kàkà pílítọ̀ wọn máa lọ ju túmọ̀ ẹ dákun sí táwọn ń bá rẹ sí gẹ torí ẹ ká wa ká ẹnu wa ká ṣọ́ ẹnu Ọlọ́run kọjá gbogbo rọbìsì dáàbì yìí nínú ìdá yìí wa ìyá ọmọ wípé wọn Ọlọ́run wéyàn ike kí bá bá tó kó fún mi léyìí Ọlọ́run ti sọ fún ọ tí ẹ tó tẹpẹrẹ ẹnìkan ló lọ́ọ́ máa gba oṣù mẹ́ta mẹ́ta tí ẹ lè eléyìí lè ètò ìwò lè torí ìjọ mẹ́rin mẹ́rin láàrin ọ̀sẹ̀ lóṣù kọ́ ó di mélòó mẹ́rìndínlógún ẹ dákun mẹ́rìndínlógún ọ̀nà ọdún kan ìdájọ́ ìjọ máa gba lóṣù kọ́ tọ ẹnìkan ló lọ́ọ́ máa gba oṣù mẹ́ta léra wọn lọ́nà máa ṣe tó fẹ́ fún un lọ́nà wá ṣe fún kó ti gbà kọ́dún mélòó kan lọ́wọ́ pé ẹ dákun sí ọ̀nà àbáyọ wà àdúgbò sí ọlọ́run ọlọ́ọ̀ni ẹlẹ́gbẹ́ òbí jẹ́. lọ́wọ́n ọ̀rẹ́ ah, àwọn ọmọ àbáfọ̀n náà ọmọ ẹgbẹ́ kan wọ́n á ti fura pé tí wọ́n á ti sọ láì lónú wọn. ó yẹ wọ́n àbí òṣèlú àbí òyìnbó ní ẹgbẹ́ lọ́nà. àálù ọmọ tí tó ọmọ sẹ wàá kẹ́kọ̀ọ́ wọn mọ ewu ọ̀rẹ́ èyí sọ pé ọmọ ewu ọ̀rẹ́ òtítọ́ burú bẹ́ẹ̀ bá lù lónìí ẹ̀rù lọ́la títí oṣù kan títí ọdún kan títí tẹ̀yìn kú ewu ọ̀rẹ́ ẹ̀ sọ pé lẹ́yìn ewu ọ̀rọ̀ ni wọ́n mú àmì ewu ọ̀rọ̀ yìí. lónìí o ó ti dọ̀rọ̀ ìjọba bá bẹ̀yìn tẹ̀lé lónìí ẹ̀sìn kàfà sọ̀nà tí bá ti kú wàláhì ń lu ọ lónìí náà ni wọ́n ti bẹ̀bẹ̀ kò sí tó burú kọ́ bọ́ọ̀bì nígbà tó bọ́ọ̀bì wọ́n ti rọra ara mú ẹlẹ́ndì ẹ̀sìn lù náà lóye ìgbàdí ẹ̀ sọ pé ọ́ jẹ pàtàkì ọ́ jẹ kókókó ní ìgbìmọ̀ pákó láì mọ́ lórí ìyọ̀ torí òkú bára rẹ̀ lọ sí ẹ̀ńdù ọ̀dúndù ọ̀kárí mọ̀tẹ́lẹ̀ náà bàbá mọ̀ pé bẹ́ẹ̀ ni orí ọba jẹ́ ọ̀pẹ̀ kókó ni ọba jẹ́ o ẹ̀ kàfárọ̀ sí máa ń bẹ̀ o. lẹ́yìn eléyẹn ó yẹ kí ọmọ fi ń jà wá o kí èèyàn báyìí wọ́n lè tẹ̀yìn lẹ̀ kí èèyàn báyìí wọ́n náà lè mà tètè rẹ̀ láti délẹ̀ lóòótọ́ tí ló máa ń bìyàn o ìyọ̀ ní ti ń jà wá o ṣùgbọ́n téèyàn ó kọ́ra níbi ìṣàkùnmá ọjọ́ ìgbàlódé. Inshallah ìlú ọ lónìí ó sì tún sàn ju ọjọ́ ìgbàlódé lọ torí dábàá bẹ̀yàn tẹ́tí wá lọ yọrí ẹ̀kọ́ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ lọ. àmọ́ nítorí bí pàtàkì ẹ̀kọ́ jẹ kọ́bọ́ bì wọ́n yọ ọbọ̀ bì ẹ̀ sì rọra ra mu ẹ lè mú etí aṣọ rẹ̀ kẹ́ kójọ àbí dín kẹ́ kójọ kẹ́ lẹ́ẹ̀mẹ́rin ọ̀bàlùfẹ́ bẹ́ẹ̀ náà ẹ kò sí ìjàlábíà yìí ẹ kò tá ọgbọ́dọ̀ sí lẹ́nu tó eléyìí ẹ ní ti kàfá rẹ̀. àwọn tó bá ti lọ bẹ́ẹ̀ ẹ ti dá kólì náà ní ọ̀sẹ̀ gbà àdébẹ̀ ti kàfá rẹ̀ ọlọ́run rẹ̀ yín lọ ẹ wá bẹ́ẹ̀ ti bọ́ aláìní mẹ́wàá àbíkẹ́ ẹ̀ dá tó tún tókè àti ti sálẹ̀ tí a bá tún máa dé fìlà sí kí ọ̀tọ̀ tó pé ẹ̀sìn dá fìlà fún ọ. àbíkẹ́ bọ́ọ̀kù lọ́rùn ẹrú a lè ṣe gbogbo eléyìí lánàá ló tó kan àgbà o ìdìbò àwẹ̀ làkọ́kọ́ náà. Thank irú àwa tí a jẹ́ ó ti ọwọ́ báyìí ṣèta pé a máa a ti dájọ́ fún ẹ̀ ìjọba ìlú ọ̀tà tó ní sẹ́yìn ọ̀wọ́ ọlọ́wà kára sí ẹgbẹ̀rún ọkà sí ọ̀rọ̀ ìjọba ìlú